pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọba ìdùmọ̀rè àwọn àgbà bọ̀ wọ́n ní ká fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún ká fẹ̀yìn sọ́wọ́ òsì ká wá fi ẹ̀yìn báyìí ká fi rìn láti ìlú òsàkété àbí láti ìlú àjàṣẹ́ títí fi dé ìlú òsẹ́yìn ẹni tí ó yin ni ó yin ni ẹni tí ò níyin ni ò níyin ni ni a kí gbogbo àwọn olólùfẹ́ wa ní ojúlé iṣẹ́ amóhùnmáwòrán Porto TV bẹ́ẹ̀ ni à ń kí bàbá wa aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí bàbá wa Bayana Àjàó ọkùnrin ọlọ́run a kí gbogbo wa pátápátá èyí tá à ń ṣiṣẹ́ nílé iṣẹ́ Porto TV a fìkalẹ̀ sí ojúlé iṣẹ́ yìí láyàjọ́ ti tòní lẹ́ẹ̀kan sí adúgbẹ́ lọ́dọ̀ gbogbo ẹ̀yìn tí ń wò wá gbogbo gbà àti nígbà gbogbo orúkọ mi ò yí padà Jamal Kushanu ọmọ ìmọ̀dú ọmọ ẹlẹ́rìí mọ̀sá àwa náà ni àní kí ni nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí láyàjọ́ tòní àwọn náà ní wípé kí ni nǹkan tá à ń pè ní àṣà àti ìṣẹ̀ṣe <laughs> àṣà àti ìṣẹ̀ṣe ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n mú àṣà àti ìṣẹ̀ṣe wọ́n sì mú lọ́dọ̀ ara wọn báyìí wọ́n sọ di ẹbọ mo fẹ́ kó yé gbogbo aláyàjọ tó ní wípé ìṣẹ̀ṣe àtàṣà àtẹbọ nǹkan mẹ́ta tí ò papọ̀ mọ́ ara wọn ni ẹbọ lọ lọ́tọ̀ ìṣẹ̀ṣe lọ lọ́tọ̀ bẹ́ẹ̀ ni àṣà òun náà wà lọ́tọ̀ ni àákàntí ẹ máa dùn mí gbà míì abárí àwọn èèyàn tó yẹ kó gbé àṣà lárugẹ ní ilẹ̀ Yorùbá títíá tá a bá rí wọn wípé àwọn èèyàn yìí àwọn èèyàn tó yẹ kó gbé àṣà lárugẹ ni a bá padà ṣàkíyèsí wípé àwọn náà pàápàá tìka lára wọn ló tún mú àṣà yìí tí wọ́n dorí ẹ̀ kodò a máa dùn mí pọ̀ mo ṣe kábíyèsí gbogbo ẹ̀yin aláìlúwà ẹ̀yin ládéládé ẹ̀yin tẹ́ ń wò mí láyàjọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ kábíyèsí òmí ń bẹ ẹ̀ jẹ́ wípé ni wọ́n bá dé òde báyìí kàkà kí wọ́n jòrò kẹ̀rẹ̀ kí fi kí gbogbo àwọn ènìyàn á rí ọ̀pọ̀ kábíyèsí èyí tí ó mọ so mọ́ àwọn èèyàn kábíyèsí tí ó mọ nọwọ́ fáwọn èèyàn ẹ wò ó ń dorí àṣà kodò ni àwọn baba ńlá baba yóò sì báwọn èrò kẹ̀rẹ̀ tá a rí yìí ẹ gbọ́ ẹ̀yin kábíyèsí ẹ dákun ẹ mọ́ fi ṣèbínú àkíyèsí la ní aparawa sí ìdíje wípé ẹ̀yin ló yẹ kó gbé nǹkan yìí lárugẹ kó tó di pé àwa ọmọ dúdú àtàbẹ̀ lẹ́yìn yìí káwa náà bá lè gbé e lárugẹ. èrò kẹrẹtẹ eléyìí àwọn fọ́nrán kọ̀ọ̀kan ti bẹ nínú òrùkẹrẹ ó tó fi kí ẹnì kọ̀ọ̀kan lóde kábíyèsí tá a bá wá rí tí bá ń nọwọ́ fáwọn ẹ sọ fúru kábíyèsí bẹ́ẹ̀ wípé ó kù díẹ̀ káàtó lọ́dọ̀ wọn bóyá ìpèbí táwọn ṣe ń kọ́ wọn ní nǹkan bẹ́ẹ̀ ni kí wọ́n padà sí pèbí kí wọ́n lọ kọ́ wọn ẹ̀yẹ èèyàn tí wọ́n wá àfi sọ̀rọ̀ àlùbàṣà sáwọn aládéládé o àmọ́ àfi pè wọ́n sákèsì dì ní wípé nǹkan tá à ní láyìíká wa lónìí nǹkan tó burú jáàyè ni lóde òní a rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ èyí tó jẹ́ ọmọ Odùduwà ọmọ Yorùbá èyí tó yẹ kó mọ dọ̀bálẹ̀ fáwọn òbí àmọ́ kíkọ wọn lónìí omi àdúró lé òbí ẹ̀ lórí báyìí omi àsì mọ orúkọ òbí ẹ̀ fi kí òbí ẹ̀ lówùúrọ̀ kùtù àì kódà omi ń bẹ tí kì í kí bàbá bèlè tàṣe wípé ó kíyà tó sì yẹ wípé nǹkan yìí inú àṣà ní bẹ sáà ti mọ dorí àṣà kodò báyìí àti dorí ẹ̀ kodò ọkọ ọmọ yóò bá lónìí pípọ̀ nù wọn bá bí wọ́n lè wípé ẹ jẹ́ ká wọnú àpótí aṣọ yín aṣọ mélòó bẹ́ẹ̀ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lónìí tó jẹ́ wípé àwọn aṣọ àǹkárá aṣọ òkè kò sínú àpótí wọn àwọn aṣọ táàrí nínú àpótí wọn náà ni aṣọ tó kọ̀ nílùú òyìnbó <laughs> nítorí wípé gbogbo nǹkan tó jẹ́ tíà èyí tó yẹ ká máa gbé lárugẹ apátì èyí tí ń kọ̀ nílùú òyìnbó tí ń kọ̀ lókè òkun náà làwọn ń gbé lárugẹ ó kù díẹ̀ káàtó ẹlòmíì ò sọ wípé àgọ́bí ah, mi nílẹ̀ dé kì í bá mi lára mu mo bá dé <laughs> wo òǹtan rẹ̀ jẹ ni bó tilẹ̀ wù kó o ṣe tó kó o gbóyìnbó tó kí wọ́n àtòyìnbó kẹ́ ẹ mọ́ ọjọ́ sùn ní gbogbo ìgbà wo o lè rí àṣà àwọn ṣe lọ́hùn-ún tìtùwá náà ló padà ṣe àwọn nǹkan yìí pọ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní oníranran èyí tó yẹ ká mú ní ọ̀kúnkúndùn ká gbé àṣà wa lárugẹ àmọ́ lóde òní àgbé e lárugẹ nítorí kíni ọ̀pọ̀ lónìí ó rò wípé bóyá òun bá ń waṣọ àǹkárá àbí waṣọ òkè àbí dégọ́bì bóyá àwọn èèyàn lè pòun lára oko rárá ẹ̀yìn sára oko à ń gbé àṣà wa lárugẹ ni ìdí ni wípé títí a ni. ẹ rí ayọ̀ tí ń bẹ lọ́wọ́ mi yìí lóde àná àwọn àgbà fi máa ṣẹ̀sọ́ jáde ni bẹ́ẹ̀ ni wọn akó sọ́run wọn akó sọ́wọ́ wọn fi ń ṣẹ̀sọ́ jáde ni ìdí ni wípé kò sí agogo ọwọ́ láyé àná nǹkan táwọn àgbàlagbà fi ń ṣẹ̀sọ́ nù àmọ́ lónìí bó o bá ní lọ́wọ́ ẹnìkan <laughs> ǹjẹ́ olúwo àbí àwọn tí ń dífá àwọn lórí lọ́wọ́ ẹ̀ tó sì jẹ́ wípé kìíní ta wí yìí kò kan dandan wípé kó jẹ́ àwọn olúwo nìkan ni ó mọ̀ kì í ẹ̀yin bá ní òde kan tẹ́ ẹ fẹ́ lọ ẹ lo nǹkan yín àwa la kì í ṣe títí wọn ẹ̀yin èèyàn ká má bàa bó pòlọ́lé olóòrò jàre àṣẹ̀ṣẹ̀ <laughs> mẹ́yẹ bọ̀ lápò ni dúdú ni pípa ni yíyan ni kò ì tẹ̀sẹ́ni tó mọ̀ láàrin wa mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lórí ètò yìí Porto TV ẹ̀yin ẹ̀yẹ wá a máa padà wá nígbà míì lórí ètò àṣà àti ìṣẹ̀ṣe ó pọ̀ lónìí ìrànràn èyí tá a fẹ́ máa yọ fún ara wa ẹ lẹ́lẹ́yọ̀ ẹ̀yọ̀ àmọ́ ẹ fọkàn balẹ̀ ẹ mọ̀ fọkàn fi tẹ̀lé wa a máa padà wá lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ìmọ̀dún ọmọ ẹlẹ́nìmọ̀sà a máa lọ lónìí a nílò ìlọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni a nílò ìlọ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sàlẹ̀ odò ẹni tó bá ní ká mọ́ bọ̀ lágbára lọ́hùn á dé bá lẹ́ àmọ́ òun náà pàápàá yóò padà bọ́ sínú yàrá ni wípé a mo sì ní kọ́mọ ìmọ̀ padà wálé ó sì wá kì í sẹ̀yìn ọlọ́run ọba òkè mi mo kí wa Jamal Kushanu ó dìgbà.